láti ọwọ́ símí orin tẹ́ ṣẹ̀ṣẹ̀ gbé wá ẹ̀ mọ́ ẹ ṣe bá mi gbé sí ni fún ìgbádùn tí nìkan náà ni ẹ má gbàgbé lẹ́ẹ̀kan sí ẹ sí wa lórí gbogbo social media platforms wa pátápátá ẹ lè kàn sí wa lórí Facebook àti YouTube wa Orisun TV ni lórí Instagram àti Twitter at Orisun TV and of course lórí website wa it's www.orisun.tv bó dẹ̀ ṣe wá ṣe kí ni pé ẹ máa jẹ́ ni. <laughs> all right ẹ tó ṣe ń tẹ̀sí sọjọ́ Thursday, níbi tí ayọ̀ ti ń ṣe kíni tó ti ń rọ̀ bí òjò tó ń rọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí mo yẹ sọ fún yín lẹ́ẹ̀kan mo sọ̀rọ̀ nípa lifestyle bí a ṣe lè gbé ìgbésí ayé ìrọ̀rùn tó dùn tó lárinrin tó lóyin aládẹ̀ṣẹ̀ máa ṣe kí ni tó máa dá ṣéké tó máa ṣe kí ah jẹ́ pé tó bá ń gbé bọ́dì kò sárúgbó ń gánà yìí náà wọ́n máa sọ pé ẹ ó yà náà let's go there you know <laughs> all right èyí tí mo tún máa fẹnu bà òun náà ni wípé púpọ̀ náà la máa ń rí gbogbo àwọn celebrities wa lọ́lọ́kan òjọ̀ kan ẹ má wò wípé báwo lọ ṣe ń ṣe wọ́n fine ẹ wò kò sí májìkì kankan bí kankan kò sí adabracabra àbí báwo ẹ máa mú kinní yẹn kò sí yẹn ń bì kankan you know àwọn bí wọ́n ṣe máa ń get figure eight wọn yẹn all my sexy divas gbogbo ẹ̀yin tẹ̀ ń wò gbogbo ẹ̀yin ọ̀dọ́ pátápátá gbogbo ẹ̀yin obìnrin pátápátá ẹ̀yin náà lè achieve it all you need to do is ẹ kàn focus ẹ fọkàn sí pé yes kí ni mo máa achieve because bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n bí idol yẹn ẹ̀yin gan fẹ́ra yín idol nìyí o celeb nìyí ẹ dẹ̀ lè láwọn banging body yẹn àwọn banging shape yẹn alright ẹ̀yin náà ti pé bí Kentension ṣe dàgbà tó gbajúgbajà òṣèré ni wọ́n but yeah tí ẹ bá rí body wọn ẹ mọ̀ wípé à báwo lẹni yìí ṣe ṣe tẹ́ bá tún wá ti rí ti Mercy Johnson pẹ̀lú gbogbo ọmọ tí Mercy Johnson ti bí ẹ máa rí pé ńgbà kan wọ́n lómi lára gbogbo ara rí rùmùrùmùrùmù bọ́tẹ́ bá rí wọ́n sìn oh god mo wà very sure pé size eight làwọn máa lò yes because yàtọ̀ sí pé kéèyàn bímọ gbogbo fat yẹn wọ́n ti born ẹ̀ dànù báwo ni wọ́n ṣe wá ṣe òun ni mo ṣe ń sọ wípé bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n bíi crush ṣẹ́yìn náà wò pé òkè àwọn celebrity èmi náà fẹ́ dàbí wọn bẹ́ẹ̀ ṣe lè dàbí wọn ò ju wípé ara béèyàn ṣe ń gbègbèsè ayé ìrọ̀rùn náà ni ok ẹ̀ka wa mú pé exercise ó ṣe kókó ó ṣe pàtàkì ẹ try láti make sure wípé bóyá every Saturday lẹ fẹ́ mú ni bóyá láràárọ̀ kẹtó bóyá ṣe títí yín ò ṣe ní eight a.m ẹ ṣì máa wà nílé díbí di nine bóyá ó di ten kẹtó resume bóyá ọ́fíìsì yín ò jìnà ẹ ṣe àkẹtì ọkọ tí ẹ fi sí plan yín ọkẹ tètè jí very early kẹṣẹ early morning exercise ẹ bá ti ṣe kò sí bára yín ṣe ní fit tí wọ́n bá ń ṣe gbé gbègbè ibìkan yín gan máa ti gbé bọ́dì yẹn ẹ máa ya ni ẹ understand so ẹ try láti máa ṣe exercise then ẹ má ṣe copy and paste kì í ṣe gbogbo exercise ẹ bá rí òun náà lẹ máa máa ṣe àwọn exercise kan wà tó yẹ wípé ẹ̀yin fúnra yín ẹ love exercise tẹ bá fẹ́ràn jù tẹ love tó rọ̀ yín lọ́rùn òun ni kẹ máa ṣe ẹ má ṣe do other affairs ẹ understand kan tí mo sọ ẹ má ṣe um, I must die there kò kan dandan léyìí tó túmọ̀ sí wípé ẹ wá exercise tẹ bá láì bóyá pé ẹ fẹ́ máa lóṣù kẹ máa dìde ẹ fẹ́ máa kú kẹ máa ga ni ẹ fẹ́ máa na apá sókè ni ẹ kàn mú ẹyọ kan kẹ máa ṣe ìyẹn gan lásán oníṣẹ́ tó ń ṣe lára gbogbo ẹ̀jẹ̀ gbogbo ara gbogbo everything tó wà lára yín máa ṣe kí ni ó máa máa jí pépé lastly tí mo máa sọ fún yín lórí ètò Miliki Express ọjọ́ Thursday òun náà ni wípé ẹ make sure wípé anybody lórí ilẹ̀ alàyè yìí tẹ gbúdọ̀ love ara yín ni ẹ make sure pé ìfẹ́ tó péye tó kúnwọ́ tó kóṣùwọ̀n òun lẹ ní fúnra yín torí pé kò sẹ́ni tó máa love yín tó bẹ́ẹ̀ ṣe máa love ara yín ìyẹn ẹni èkejì ni wípé ẹ ò gbúdọ̀ máa ro nǹkan burúkú síra yín pé à ah, báwo ni mo ṣe wá rí báyìí ìyẹn gan lásán ó lè fúnyàn ní setback tó bá dẹ̀ ti fúnyàn setback kò sí nǹkan tí yàn fẹ́ achieve ilé ayé if you don't love yourself you can't achieve anything tí ẹ bá nífẹ̀ẹ́ ara yín kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ achieve àwọn kinní yẹn because ẹ máa feel intimidated láwùjọ ẹ máa feel bákan bákan you know kò dẹ̀ ẹ̀ dẹ̀ need àwọn negative vibes èyí tí máa tún wá sáré fi kún láfikún ní ṣókí ní fẹ́rẹ́ jogi you know ìyẹn ìtọ́wò àti adùn ọbẹ̀ bẹ̀ òun náà ni wípé gbogbo ọ̀rẹ́ tó bá fún yín ní negative vibes ẹ ṣe báyìí ẹ jẹ́ dànù pé gbé bọ́ọ̀dì ẹ̀ wọ́n ti pè é a máa pe yín ọkọ̀ tí kàn yín ẹ́ àǹtí oní negative vibes a máa pe yín ọkọ̀ tí kàn yín ẹ já wọn dànù kẹsẹ̀ fún ọ pé yá bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ bọ́ọ̀lẹ̀ ṣe máa ṣe kí ni bó ìmọ̀ jẹ́ nìyẹn a ní jù báyìí lọ lórí abala lifestyle tips tí mo fẹ́ fún yín fún títọ̀sẹ̀ ìmúlẹ̀rọ̀ pé ẹ̀rí nǹkan tó ṣe kí ni tó dángájá ẹ̀rí dìmú ah ẹnu mi ṣe púrọ́púrọ́púrọ́ ó dà pé mo jẹ <laughs> ó dà pé mo jẹ ṣùgbọ́n àbí oya oya oya oya oya ọ̀nà lókì alright mo lérò pé gbádùn gbogbo lifestyle tips mo fún yín ẹ dẹ̀ ti nǹkan kan dì yìí tó ṣe kókó bẹ̀ ni wípé ẹ make sure wípé ẹ nífẹ̀ẹ́ ara yín òun ló ṣe kókó kò sẹ́ni tó máa lọ́ọ̀bù yín tó bẹ̀ ṣe lọ́ọ̀bù ara yín ẹ dìyẹn mú ẹ dé kẹ̀dẹ̀ fílẹ̀ bẹ́ẹ̀ nígbà yìí gbogbo ẹ̀yin tí ẹ̀mí pàrọ̀tà yìí ká lọ ṣe kí ni ká lọ step down ká lọ shake body ká lọ gbọ́n ara nù ẹ ká lọ gbaranu pẹ̀lú orin Ọmáwùnmí featuring DJ Spinall and of course eh? Slimcase. <laughs> àti Slimcase kí ló bá dé kí ni wọ́n kọ má lọ wá o tá bá lọ wá lásán ẹ́ wọ́n bòyèrè à ń bọ̀.